ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú dédé àsìkò yìí o sinimá tí mo mú wá fún yín lónìí lọ́tùnlọ́tùn àrà ọ̀tun ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí sinimá àwíṣẹ ta ni òṣèré tẹ́yìn nífẹ̀ẹ́ sí jù nínú sinimá àwíṣẹ kí ni ohun tí ẹ fẹ́ràn nínú sinimá yìí ẹ fi ìdáhùn yín sí abẹ́ fídíò yìí kí ẹ sì sọ ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sí orí youtube channel wa rèé a rọ̀ yín kí ẹ subscribe sórí youtube wa nítorí a máa ń sọ̀rọ̀ lórí fíìmù tí a ti wò tẹ́lẹ̀ àti èyí tó ń bọ̀ lọ́nà ẹ ṣé púpọ̀